أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادعوهم لآبائهم هو أقسط عند الله فإن لم تعلموا آباءهم فإخوانكم في الدين ومواليكم وليس عليكم جناح فيما أخطأتم به ولكن ما تعمدت ولكن ما تعمدت قلوبكم وكان الله غفورا رحيما النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم وأولو الأرحام بعضهم أولى ببعض في كتاب الله في كتاب الله من المؤمنين والمهاجرين إلا إلا أن تفعلوا إلى أوليائكم معروفا كان ذلك في الكتاب مسطورا بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله wàlà àháwòlà wàlà quwwata illa billah àfi ọpẹ́ fún ọlọ́run ọba abẹ́ ọlọ́run kó ṣe àlékún kí àti jẹ́fà náà Muhammad sallallahu alaihi wasallam a wà ní orí ayàká nínú suratul ahzab يقول الحق تبارك وتعالى ادعوهم لآبائهم هو أقسط عند الله títí dé ìparí áyà a sọ nínú ìdánilẹ́kọ̀ọ́ wa tó ti kọjá lọ pé ní pàtàkì jùlọ ó sọ̀kalẹ̀ gẹ́gẹ́ bí àwọn olùmọ̀ ti ṣe wí nípa ọ̀rọ̀ zaidu ọmọ harita àti sọ̀rọ̀ díẹ̀ lórí ẹ̀ àtúnsọ nípa wípé Umaru ọmọ ibn Umar Abdullah ibn Umar radiyallahu ta'ala anhuma wọ́n ní ma kunna nad'u Zayd min ibn Haritha ila Zayd ibn Muhammad wọ́n ní zéèdù ọmọ harisa zéèdù ọmọ muhammad ìlàmà ń pè pé ìtàn rẹ̀ ti jẹ́ àtìsọ nínú ìdánilẹ́kọ̀ọ́ wa ìyẹn túmọ̀ sí pé ká fi ọmọ sọmọ ká sì pè mọ́ rẹ ni ó ń ṣẹlẹ̀ ìlèjà ìlíyà islam nígbàtí islam ò tí dé ó sì tún ṣẹlẹ̀ nígbàtí islam dé náà pípé ọmọ mọ́ra ẹni tá ń wí ibi tó lágbára dé ó ní ogún jíjẹ nínú ẹ̀ẹ̀sẹ̀mọ̀ wípé lásìkò tàwa yìí bóyá àwọn èèyàn mú ní ọkùnkúndùn tó bóyá wọ́n kàn ń pe ọmọ tí wọ́n bá àjọ ló kọ wọn ni ó sì lè jẹ́ páwọn náà mú lásìkò ìdébi pé kí wọ́n jogún ṣùgbọ́n nígbà náà ní tó dájú ni pé ọmọ yóò jogún ipò ọmọ bíbí iná ni wọ́n tò sí eléyìí ni ìkẹ́ sí ìsìláàmù padà hàn náà tó padà kọ̀ fún wa ó kọ̀ fún wa níbi kí wọ́n jogún kódà ó kọ̀ fún wa níbi kápẹ́ ọmọ yẹn mọ́ ọkọ̀ wa àyà karùn-ún là ń ka inú sátúrà azab sóra àti tẹ́rẹ̀ sábà gbàgbé orí pé ńgbà tí ẹ̀ òkú sáàrùn àtọ́lọ́run ṣùgbọ́n dandan ni ká jíṣẹ́ ọlọ́run gẹ́gẹ́ bó ṣe wà olùrún lè ààbá ìdí ẹ pé àwọn ọmọ tí è sọpọ̀ ilẹ̀ bí wọn láti bàrá àdì yìí ẹ pé wọn mú bàbá tó bí wọn ara sọ̀kalẹ̀ lórí ọmọ ni pàápàá jùlọ lórí sábà bí ẹni tí a ní aya sọ̀kalẹ̀ nítorí ẹ̀ gbogbo ẹni tí a bá pè láyé ká mẹ́ni tó bí wọn lọ́lọ́wọ́n bá wí in ló ọ̀rọ̀ tá a mú wá nípa tọkọ àtayá tí ọ̀làjú ń sọ fún wọn lónìí wípé orúkọ ọkọ lọ́mú mọ̀ jẹ́ ìsìláàmù ò nẹ̀gílẹ́tì bàbá kò nẹ̀gílẹ́tì bímọbímọ nínú ìyá àbí bàbá títí nígbà tí wọ́n bẹ láyà ìgbà tí wọ́n ti láyé mọ́ tọ́mọ bá ti lọ́kọ ọmọ tí ń jókòó bàbá ìtẹ́lẹ̀ kò a bá ti pé ọmọbìnrin yẹn tó lọ́kọ tá a pé débi orúkọ tá a fi orúkọ tiẹ̀ sì sí tá ti pè sẹ́pọ́nà pé ká pé Zainab Ibrahim lápèjúwe afẹ́ kí o gba igbó pé Ibrahim tàdá kọ yẹn o bàbá rẹ̀ ni in tí ó mú amọ́gbọ̀yé sí pé bàbá rẹ̀ ládáàkọ́ ìyẹn Zainab tó fi mari lanzọ Zainab Ibrahim nígbà tí ó mari náà Zainab Ibrahim bàbá rẹ̀ Ibrahim islam kẹta ti kọ́ yìí pé àtẹ̀nímọ̀ bèèrè pé ta ni Ibrahim Zainab Ibrahim nígbà tó mari náà tán Ibrahim náà bàbá rẹ̀ náà òdòrógún lè àbá ìhìn wọ́n wà ápùsàtò ìndàlọ́ ẹ pé àwọn ọmọ mọ́ bàbá wọn ìyẹn ni déédéé tó dọ́gba jùlọ lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ṣùgbọ́n nígbà tó wípé wọ́n fi àmì sí ọkọ láyà ní ìsì tí ẹ̀bá ti márì tán ní mystic Ibrahim tí mo tàkójú ẹni sí náà ká sọ pé Ibrahim ọ̀rọ̀ zénàbì náà fi ń sọ ìgbà tí wọ́n ti mrs kún tán wá dákọ Ibrahim ajẹ́ pé Ibrahim tí wọ́n ń wí yẹn ọkọ ẹ̀rí ní títí tó ní kò záùjà ní záùjù záùjù Ibrahim ìyàwó Ibrahim wọ́n ti dákọ ìyàwó síwájú nìyẹn ìyẹn ni a ní báyìí jiyàn sí tí ẹ bá sọ ṣùgbọ́n ẹwà dákò èèyàn ẹ̀dákọ̀ ọmọbìnrin ẹni hafsọ abdulrahman abdulrahman yẹn gbọ́rọ̀ jọ àbẹ́ ṣẹba ní ọkọ̀ ẹ̀ ní afọ̀fẹ́ finistik kílẹ̀ ní ẹ̀lọ́ drátọ́lá sáyà ẹlẹ́ẹ̀karùn tòtórí di eléyìí àǹfààní tó pọ̀ lélẹ́yìn tún ṣe fún àwọn obìnrin níbi pé kákọ̀sílẹ̀ ó dàrú kíwèé ó kétò ẹ̀kọ́ àbí tó ayé tó dáyé pé orúkọ ẹni kọ́dà lábá ní kan kan bí orúkọ ẹni lónìí láyé lónìí ó díjẹ̀gbọ̀n wọn ní kò lẹ́tọ̀ọ́ sí nǹkan yẹn mọ́ ẹni tí kan nípa ọkọ̀ gbogbo gbà tó lọ kan ló bá ti wípé kò lẹ́tọ̀ọ́ sí nǹkan yẹn mọ́ àbí ló dé àríkò kéde àríkò kéde àgọ́ ìwé tó sọ fún wa ṣùgbọ́n kọ́ abẹ́ ìdí ń jẹ́kùn yẹn padà nígbà tí àbámbẹ láyé àgbà tó ti láyé náà àǹfààní pọ̀ ń bẹ̀ gan kó dà bá àbá tẹ̀ ráwọn àǹfààní tá à ń sọ yìí àlọ́lọ́run sọ wípé òdòrò ohun yà àgbà yìí ẹ pé ọmọ tá a bá bí tó wá sáyé ẹ pè mọ́ bàbá ẹ̀. fàyè lànà tá a là mú ti dẹ́sì mọ̀ wípé ọ̀rọ̀ yìí lágbára ònìyàn ọlọ́run tẹ́ ẹ̀ bá mọ̀ tẹ́ ẹ̀ Ẹ máa fi orúkọ bàbá wọn pè wọ́n. Ẹ máa fi orúkọ bàbá wọn pè wọ́n. Èyí ní ṣe déédéé jù lọ́dọ̀ Ọlọ́run. Ṣùgbọ́n tí ẹ kò bá mọ bàbá wọn. Bí ọmọ tó jẹ́ pé wọ́n rí ilé ni, abẹ́bẹ́ẹ̀dì wọ́n ti gbé wá, ẹgbẹ́ títì wọ́n ti gbé wá, àmì tó gbọ́mọ síbẹ̀, kí wá ló ṣẹlẹ̀? Ǹjẹ́ ọmọ ìyá yín nínú ẹ̀sìn àti ọ̀rẹ́ yín ni wọ́n? Ẹ máa pè wọ́n ní my brother. Ọ̀rọ̀ lámáàdúnà lè pé nígbàtà bá fẹ́ kọmọ ẹ̀ sí skúl bọ́ láti rẹ̀ ní sáì ẹ̀ẹ́fì common name Abdullah ẹ̀ẹ́fì register ẹrú ọlọ́run torí ẹni tó bí táàmù ẹ̀ náà ẹrú ta ni ẹrú ọlọ́run kìí ṣe kórúkọ ẹni tá a gbé fún pé kó tọ́ yẹn ní òmà wá jẹ́ náà jọmọ jẹ́ ọkọ̀kan náà pẹ̀lú àwọn ọ̀tẹ̀ tó gbé ní bàrá jẹ tẹ́ ẹ̀ bá mọ bàbá wọn fàtíkọ́wà nùkùn ìdí mọ̀ọ́dá yín ọmọ ìyá yín ló jẹ́ nínú ẹ̀sìn o wà máa wà lè kún ẹni tí kí ni àti ọ̀rẹ́ yín ni wọ́n ọ̀rẹ́ yín ni wọ́n máa jẹ́ ọmọ ìyá yín ọ̀rẹ́ yín àmú àwọn àpòjúwẹ̀ wá náà ẹ̀tẹ̀síwájú àti pé kò sí ẹ̀ṣẹ̀ fún yín nípa èyí tí ẹ bá fi ṣiṣẹ́ tí ẹ bá fi ṣiṣẹ́ ṣùgbọ́n ẹ̀bí wà fún yín lórí èyí tí ọkàn yín máa máa ṣe níbi iṣẹ́ ìṣe iṣẹ́ pé ọmọ sẹ́pẹ́ lágbájá mọ́ bá lágbájá nípa gbígbà pé bàbá rẹ̀ ni tó jẹ́ wípé àṣìṣe ni ọ̀rọ̀ ní òṣẹ́ṣẹ́ sẹ̀kọ́ yóò láti ọ́ ti gbọ́ yé pé èyí sábà mọ̀ mọ̀ wé ẹ̀dàkùn ẹ ẹ̀dàkùn kí ló burú pé lè jàre ẹ máa pè máa tí wa mẹ́rin wà láti mọ́ta àmàdà pẹ̀lú òkùn wàkánà lọ́wọ́ gọ̀fúra rọ̀hìmà nígbà ojú dúdú eléyìí wọn tẹ́lẹ̀ dáadáa tí wọ́n pè ọmọ mọ́ rẹ̀ ni kódà nípa wípé tí èyàn bá fi àtìfẹ́ lọ́wọ́ náà sábà àwọn nàtàbà àwọn ìsáàlù ìlà àbí mínà tàbá ní fàìkánà alàjíyà ti lọ́kàtọ̀ tó bá yẹ́ káàkiri ní àfihàn ọmọ mọ́ bàbá kan wọ́wọ́ yẹ́ ti kọ̀lìsánà ìlàdáàlì min ghayri qasdan fala ithma wala mu'akhadha tó sọ pé ìyẹ́rọ ọmọ kan tó jọ bàbá kan ó ní ah, à ọmọ alájìrọ̀ yìí àwọn onínúòsà ọmọ alágbájá ni ìtò jíjọ lówó tó ti sáré pè máa ọkùnrin kan sí èsì bàbẹ́ pé á ah, òsì tó kó rà fún ọmọ ìjọ alájìrọ̀ yìí nìkan eré ilé yìí à ní mú yàn sí kó sẹ́lọ́run wàlẹ́sà lékùn jùnà ń sí máa àtàrà tó ń bè yìí tẹ́ bá tàṣẹ irú ilé ànímú sí wàkàdáàlìkà làwùdà áwọ́ta rọ́jù lánìí làzẹ́rẹ̀ àbí wọ́n tàtàrà ánàhù àbú bí àpèjú tí mo mú wá nísìn ni wọ́n ní sáàbùrú ń bẹ̀ nígbà tó ẹni tí orúkọ bàbá tí wọ́n ń pè mọ́ tí ẹ sísọ̀ ló bí nígbà tó ti pẹ́ bóyá nígbà ojú dúdú ń gbá ìmọ̀ kan tó jẹ́ pé nǹkan ń bọ́ sórí ara àwọn èèyàn ni kìí ṣe pé wọ́n máa mà tagídí ìyẹn ni wà láàjírí àádà lèmọ́jọ́rọ́ máa gálàbà alẹ́ ìsìn kalhali tilẹ̀ orúkọ rí ọlọ́ọ̀tàlá ni orúkọ tí wọ́n pè mọ́ tí ma bọ́ sórí ahá àwọn èèyàn ní gbogbo ọgbà òun ni orúkọ bàbá tí wọ́n àtàtì tí èdè lè fàláyà yóò rọ̀fù lílábẹ̀ mẹ̀kìdáàdì ibn aswad wọ́n máa wá pè ní mẹ̀kìdáàdì ọmọ ṣùgbọ́n tí wọ́n pè mọ́ ti pẹ́ mẹ̀kìdádù ọmọ asúwàdù mẹ̀kìdádù ọmọ asúwàdù bàbá rẹ̀ sì ní amúrù ní bàbá ẹ̀ fa'ina al'asar ibn abdiyagud kánà kọtàbà náà asúwàdù ló àdọ́pẹ̀ ní wọ́n jẹ́ orúkọ asúwàdù nígbà ojú dúdú falamma nazala fil aya sọ wípé ana ibn ọmọ amúrù ní ní o ẹ̀yìn ẹgbọ́

wọn sì pè wọ́n lẹ́lẹ́sẹ̀ pé àgbàtọ́ ti lè tẹnu kóró pé báwọn tí ìsìnkú mọ̀mọ̀ òṣìṣẹ́ lọ́wọ́ wọn máa mọ́ra wọn lẹ́lẹ́sẹ̀ nígbà náà bẹ́ẹ̀ náà ni Salim mọ́lá Abi Hudayfa radiyallahu ta'ala òun náà Salim tàwí kana yudya li Abi Hudayfa Abi Hudayfa ni wọ́n máa ń pè òun náà mọ́ wàgẹ́rọ àwùlá àtàwọn míì tí wọ́n ti pè wọ́n máa wọ́n tí èsì bàbá wọn tí wọ́n ti hàn pẹ̀lú eléyìn kò ní sí ẹ̀ṣẹ̀ ń bẹ̀ fàyínà wòláyà nínú ayòkọ́ ìdí Zayd ibn Muhammad àmọ́ níbi tí ọ̀rọ̀ Zayd ọmọ Haritha àgbọ́dọ̀

inú àwọn àti tó tún jọ ilé tó lè wáyé onídí ẹ̀dá fúra fọ́wọ̀n ní sálámà sí lágbájá o fọ́wọ̀n ní sálámà sí lágbájá ó wá sọ pé òun kọ́ lọ́n búra fàsálámà àléyìn ó wá sálámà sẹ́nà ìwọ́ wà láyà àrífò kò wá mọ̀ fóun náà ni ana ò láyà ni kò ní sàtàràn ìbúra ẹni tó lóhùn ní sálámà sí kò dáma dáadáa títí tó fi sálámà sí àwọn àti àwọn àríkò pé tóun nìyẹn ni ni ó kò ní sàtàrà sí mọ́ bẹ̀fẹ́ tó bá búra lórí nǹkan kóhun ní sí tó sì nǹkan náà ẹnu pé ẹni tó bá búra lórí kóhun ní sí dáadáa wọ́n fẹ́ kó sí dáadáa o ìtàrà búra náà ló padà tán nínú ṣẹ̀dá Islam bákan náà mọ̀nẹ́sàbà rọ́júlá ìlàvérí àbí wọ́wà yàrá annáwó àbúrò ẹni tó pe ẹnìkan mọ́ ẹni tí èsì bàbá rẹ̀ tó sì rò pé bàbá rẹ̀ ni yóò dẹ́sẹ̀ wàkílà huwa àyàkólẹ̀ láwò fi mùká àtọ̀bá ìyáàbù náà wọ́n tún ní nínú ìdí òsáàsì ń bẹ̀ ní kéyàn sọ pé ah, ọmọ mi ọmọ mi wọ́dà wọ́dà dákùn wá wá wá àfẹ́kẹ́ sọmẹ̀ ó ń pè ní pé orí pé n tó rọ̀ mọ́ ọmọ mi tí ń yún yẹn tíṣẹ̀rẹ́ ìsìláàmù tó lòdì sí ó pọ̀ tí ó ti rọ̀ mọ́ gbọ́lùn tó ń sọ nísìn òun kà pé nípe pé ọmọ tí ó jọmọ tó jákẹgbẹ́ ọmọ tí mo bí ni dàlẹ̀kún kọ́ ológun bí àkùwá ikun èyí lẹ̀yìn wí ìtẹ́yìn wí yẹn ọlọ́run tó wá sí ní èèwọ̀ ẹ má sọ bẹ́ẹ̀ máa wọ́lọ́wọ́ ya kú lórí akọ̀ ìtọ́lọ́wọ́ bá kọ ní kẹ́ẹ̀dì mú o náà nínú ìtẹ̀síwájú lórí ayà ìgbákan náà àbíkí tó tẹ̀síwájú ó wà nínú àdíjì tó yege àdíjì sáàdù àmà àbíwà yìí sẹ́mì òdò náà etí mi méjèèjì ló gbọ́ ò pọ̀wọ̀ àáhùn kọ́lbí ó sì wà lọ́kàn ó náà pé wọ́n ń bẹ lọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run àti òjíṣẹ́ ọlọ́run sọ̀rọ̀ ìsọ̀lọ́lọ́wọ́ sàtọ́là wípé mọ̀nìdá ìlàwẹ́rẹ̀ àdí ẹni tó bá pe ara ẹ̀ mẹ́ni tí èsì bàbá rẹ̀ ọwọ́ ìyá alẹ́mù ana òmẹ́rù àdí tó túnmọ̀ pé kèsì bàbá ló kọ rẹ̀ tí ń jẹ tó fi rinlẹ̀ bẹ́ẹ̀ tó ń fi gbàgbé bàbá tó bí ni

nínú ju gbogbo àwọn tí wọ́n bí mọ́mọ́ mì níyẹn gan lọ ááyà yìí ó ní àwọn àdájọ́ tó rọ̀ mọ́ azalallahu ta'ala bí ahkaman kanat fi zọ́dọ̀ islam àwọn ìdájọ́ kan tí ń wáyé nígbà tí islam tẹ́tẹ̀ bẹ̀rẹ̀ ọlọ́run fi ááyà ìkílẹ̀ minha annahu sallallahu alaihi wasallam oníkẹ́ ànábì yìí kírun sókù tó bá jẹ gbèsè nípìnlẹ̀ lákọ̀ọ́kọ́ fàlámà fatahallahu alayhi futuh nígbà tó wá di pé àwọn mùsùlùmí pọ̀ orí ilẹ̀ tí wọ́n ń kọ̀ǹtò náà ó pọ̀ táwọn èèyàn gbà síláàmù gan ó ní ana awla bil mu'minina min anfusihim èmi ni mo kágun sí ẹ̀yin múmi ní òdodo ju ẹ̀yin gan tẹ́ẹ̀dí èèyàn wọn àtẹ̀dẹ̀ wọn lọ fàmọ̀ntò ẹni yóò tó bá kú nú yín wà alẹ́ ìdẹ́yìn tó sì jẹ́ gbèsè fàálẹ́yẹ kọ̀dọ̀ owó èmi ní sàn sísan rẹ̀ ọ̀dọ̀ èmi ní sàbàyà gbangba rẹ̀ wà mọ̀ tára kà mọ́ fi dúkìá lẹ̀ àwọn rẹ̀ ní òjògùn ẹ̀wọ̀ tó bá jẹ nínú sọ́lé àti ìfọ̀híhù muslim ọkọ̀ náà lùmọ̀ wọ́n ní ó tẹ̀ jẹ́ pé àwọn èèyàn ti yí gbogbo ẹ̀ padà sí bá mi lásìkò táwọn tó ń sọ̀rọ̀ tó ti pẹ́ láwọn ọgọ́rùn ọdún tí èsè díẹ̀ sẹ́yìn pé àwọn èèyàn tó ti gbé ọ̀rọ̀ ìgbàbò míì lọ tí wọn ò lò níbàámu sí bó ti wà nínú àkọsílẹ̀ ọlọ́run ọba mọ́ tó ní pé àwọn tí ó jogun gan-an ìní wọ́n ń fún pinpin mọ́ tó ní sọ ọlọ́run sọ pé àwọn ni wọ́n lógún o tó bá jẹ́ pé ní tó fi ilẹ̀ nù àmọ́ tó bá jẹ́ gbèsè òun sọ nídùú okùn ọ̀kọ́lá bá dùn àlàáfíìn huwa aula bihi min anfusihim li anna anfusahum tad'uhum ila al-halak nínú tuma ẹ̀mí wọn máa pè wọn lọ síbi ìparun wọ́n wọ̀ ẹ̀bì rán nílà nàjà àmọ́ nàbí sallallahu alaihi wasallam ibi ibi ọlà ní máa pè àwọn múmi ní òdodo sí ara pé mo kángun sí yí jura yín lọ nìyẹn ju ẹ̀mí yín lọ ju ara yín lọ kọ́lẹ̀ ibn àfíyà ó ní ma àfíyà wọ́n ni òyíwá yìí zahada kọlù sallallahu alaihi wasallam wọ́n lọ́rọ̀ ta sọ́tọ́ mo ń fa yín ní gègérù ẹ̀yin mùsùlùmí ánì náà mo ń wọ́ yín mọ́ra mo ń dì yín mú níbi ìgègérù níbi bàrá àti yín níbi kẹ́ mẹ́wọ̀ náà mo ń ra yín mú mo ń ra yín kó wà á ń tún tàtàhìmúnà bíyà ẹ̀yin sì ń rọ́ bíbà pé wọ̀ wọ̀ náà ni gẹ́gẹ́ bí àwọn kòkòrò tí máa ń bí pé àwọn sá lọ̀bì náà àwọn sá lọ̀bì náà ni alimam na tó tùbí rọ̀ yíò lọ́ wọ́n ní hádà qaulun hasan wọ́n ní ọ̀rọ̀ yìí ó dọ́gba púpọ̀ láti fi jẹ́rìí ayà yìí wọ́n hadith alẹ́rì zókìr hadith ta sọ yìí akhrajahu muslim fi sahih yóò mẹ́rin sahih muslim an ali rẹ̀ ta rọ́jà lọ́wọ́ ta lánà qala rasulullah sallallahu alaihi wasallam òjísí ọ̀mẹ́tàlì omẹ̀tì àpèjúwe ní àtàwọn àyúmọ̀ mi kàmẹ́tàlì rọ́júlín ìsọ́kọ̀dà náà rọ́nà ó dàbí ẹnìkan tó dáná kalẹ̀ fàjá àlẹ́tì dàwàbò wàlfàrọ́ṣù yọkọ̀ọ̀nà fi láwọn kòkòrò àwọn labalábá tán wọ́n ń bọ́ ẹ̀yìn wá ń lọ ẹ̀ ń fẹ́ bọ́ pọ́rọ mọ́ mi lọ́wọ́ pé àdíkẹ́ wọná wà ní àdúbìlá wà ń jáde ní mìsìlù àdíìsì ní ìtúnwá látọ̀dọ̀ jáde kọ́ọ̀lù wà á ń tún tẹ̀tẹ̀fàlà túnà mi yẹ́dì ní ẹgbàwá kan sallallahu ta'ala wa sallam níbi pé ọlọ́run ní ìmọ̀ sojú kòkòrò bí àlùmọ̀ rẹ̀ yóò ti là tí àwọn olùmọ̀ sọ wípé àlèójúsà ti sàràwé ibi tó ti ṣe ọlọ́run ni mo ti ń gbá yín mú kẹ́ ẹ mọ́wọ́ náà wọ́n níbi tí ibi tí a máa so bẹ́lìtì máa ní tí ẹ bá wọ trọ́sà wàlì mọ́kàájì ibi mọ́kàájì ìdílé ìzáì tá a bá ró àtọmọ́jì ibi tí a máa takókò ẹ̀sí tá a máa lọ yẹn ibẹ̀ náà pè ní mọ́kàájì fẹ́yìdà àrọ́dà rọ́jùlì ń sáà kà yẹ káàkù sókòtọ̀ tí ẹ̀bá wá fẹ́ gbá ẹni tó fẹ́ ṣubú mú pé kó mọ́ délẹ̀ wọ́n ní afọ̀bàbìdárì kalẹ̀mọ́ òdì ẹ̀ mìíràn ibi àìrílẹ̀bì bá sọ ilé ẹ̀wọ̀n gbámú kó lè rí nǹkan gidi gbámú kẹ́ni mọ́ ṣubú ibi tí ẹ̀wọ̀n bá mú yàn tó bá mú ọmọ dára tó bá ti ọlọ́run bí mo ṣe ń gbá yín mú tí mò ń lọ yín mú tí mò ń tọrọ mọ́ yín tó ẹ̀yìn èèyàn ìta ń wá bẹ́ẹ̀ ti jábọ́ tí ẹ́ sáàtì lọ bí ìparun náà ni ọ̀yìnbòlá ọlọ́pọ̀mọ́jà parun wàhádà mẹ́sàlùm lè jihadi nàbíyìnà alẹ́sọ̀látọ̀ sàlám fi nàjáàtìnà àpèjúwe ni ó túmọ̀ sí ibùsùsọ ọlọ́run ojú kòkòrò kálẹ̀lá kálẹ̀ yege láyé tó wàhẹ́rùsùrù alẹ́tàkàlùsùnà mínà ìhàlẹ́kà ẹlẹ́tìlẹ́nà ìdínà àpèjú kòkòrò rẹ̀ tí ń ṣe lórí gbé kámọ́rọ̀ olùparun ti bẹ̀ níwájú wa àwọ́wà àwọ́là àbínà min àfúsùnà látara ilé òun náà lẹni tí ó kágùn sí wájú ẹ̀mí wa yẹn pé ó nífẹ̀ẹ́ wájú bá àtàṣe nífẹ̀ẹ́ ara wa lọ ẹ bá sì wáyé lónìí ìtàbádé ẹni káwọn èèyàn in tó kù lẹ́nu àwọn èèyàn nífẹ̀ẹ́ ojú pé sallallahu alaihi ká níbẹ̀rẹ̀ níbi pé kátẹ̀lé gẹ́gẹ́ bó ṣe kátẹ̀lé ọlọ́pàá mọ́ta ṣe ìfẹ́ súnà rẹ̀ ní nǹkan tí a ṣojú kòkó rẹ̀ tààtì máa yọ́nú sí tààtì sílọ̀m wà azúwájú ummahatuhum ọlọ́run ní àwọn ìyàwó sallallahu alaihi wasallam ìyá wa ni wọ́n ìyá múmìnì ni wọ́n àwọn wa tọ́lọ́run pè wọ́n ọlọ́run fi pán wọn lé ọlọ́run fi sàkánlé fún wọn

ìyàwó náà lè bà wá lọ́wọ́ àlebà ìyàwó àlórí lọ́wọ́ èyí tó dájú ni pé kìí sí ìdájọ́ tó rọ̀ mọ́ ìyá tó bí ni nǹkan ní akálákì sọ ọmọ aláìsà rí yẹn kìí sóun ló mọ́ ìta pè mọ́ àwọn ìyàwó ànábì tó jẹ́ òmò àti ìmùmínì ìyá wa níbi pé wọ́n ń bẹ lábẹ́ rọ̀sọ́lù lọ́sọ̀lọ́rọ̀ sọ́là wọ́n sì jẹ́ ẹni tí wọ́n jù wá lọ wọ́n sì jẹ́ ẹni tí wọ́n lápàlé látọ̀dọ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala وأولو الأرحام بعضهم أولى ببعض في كتاب الله من المؤمنين والمهاجرين àwọn tí wọ́n ti jẹ́ alẹ́arham àwọn táa bímọ́ ni tí wọn ò lógún kan pàtó báàdùmọ́ ọlábìbáàdì apákan wọn náà jẹ́ ọ̀rẹ́ apákan wọ́n kọ́gùn síra wọn nígbà tó bá di ọ̀rọ̀ ìbíbí àtọ̀kọ́dà tó lè débi pé àjogún mínàlè mòmìnì wà lùhàjìrín kí ìlà áyà yìí ìnáwó àrọ́dà bí mòmìnì náà sọ àwọn mòmìnì tá gbàlérò ní áyà yìí àwọn àǹsọ́rò ni àwọn mùhàjìrín àwọn ni kùrẹ́ẹ̀ṣì Come. Okay